أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين اقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا مسربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة الذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار سوداء نعم سورة البلد هنالك أفيبيو سورة orúkọ tí a tọ́ torí pé ọlọ́run ọba ó dárúkọ albalad nínú rẹ̀ a mọ́ sọ fún wa lóòrèkóòrè pé ọ̀pọ̀lọpọ̀ àwọn súwárò alukur'an àwọn súra alukur'an orúkọ wọn inú ẹ̀ náà ni a ti mú ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ṣùgbọ́n kéde gbogbo ẹ̀ ara àwọn súra bíi mélòó ó jẹ́ pé ní orúkọ tí wọ́n àlérí nínú ẹ̀ bí súra ó bí súratul fatiha súratul ikhlas àlérí gbólóhùn yìí nínú súra yìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ súra orúkọ tá sọ wọ́n nínú ẹ̀ láti mọ̀ rí bá bá rí lọ́wọ́ bẹ̀rẹ̀ àárí láàrin àwọn yìí ọwọ́ bẹ̀rẹ̀ náà lórúkọ ìmọ̀ wà ọ̀sọ́tù fíìl alámbárọ̀ káyífà fa alárò fúnká bí àtàbí fíìl sọ́tù kọ́ọ̀lẹ̀ oní ló bẹ̀rẹ̀ alkọ́ọ̀lẹ̀ sọ́tù fájìrì wà fájìrì sọ́tù sáǹkì wà sáǹkì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ suratul layl wal layl suratul naba amma yatasaalu anin naba ìlà àwọn àwọn àmì ìfìrè nínú nínú ní orúkọ tá a ti sọ wọn ni ó wà yẹbi suratul baqara tí a yàtọ̀ lọ bí i we have to ọlọ́ni wa ìdí kọ́lá mún fàálì kọ́mí ìdí náà lọ́ àyà múrùkùn àrùn tẹ́fẹ̀ bá òun bá kọ́rọ́ láàrin òun wà. bákan náà Ali Imran a máa lọ bí àyà thirty something kọ́lọ́ tó dákọ̀ Ali Imran. sọ́kùn mọ́ ìdáwọ́ parí ni níwọ̀n àpamọ́ bàbá sọ̀rọ̀ ẹ̀yìn bèèrè lọ́la àrẹ́dùwà ìfà gbogbo sọmọ ìdá níbo oúnjẹ kalẹ̀ fáwọn ìpínlẹ̀ sàmà tọwọ́ parí sóra yìí. ṣùgbọ́n bọ́ọ̀kù ìbáládù ọwọ́ bẹ̀rẹ̀ lónà wa ọlọ́nilá okùn sí mú bẹ̀rẹ̀ láàbà ìbáládù. alìbáládù nítorí jẹ́ bẹ́ẹ̀ ọ̀nà ìlú àbí táwọn alìbálà ìlú ló ń jẹ́ bẹ́ẹ̀. mani min ayi baladi an ìlú wo ló ti wá ìlú ló ń jẹ́ baladi wa mu wa ní plural yóò di kíni ìlà àwọn ìlú. ìbẹ̀rẹ̀ súrà yìí ìbúra ló wá jẹ́ nínú àwọn irinṣẹ́ tá a fi máa ń búra ní la fi ń pè ìbúra ní àlùkọ́sámù ìbúra ní súrà yìí ti bẹ̀rẹ̀ súrà wo ló tó wá ní ìbúra báyìí bíbí súrà tó lè kéyàmà láà ó kò sí mú mi lè kéyàmà sórí àwọn náà lónà tó wọ́n ń bọ̀ra báyìí wàṣàm kí ni yàtọ̀ láàrin láòkù símú àti wàṣàm kí ni yàtọ̀ ìyàtọ̀ wà ń bẹ̀ nu gbólóhùn tá a lò ṣùgbọ́n ìyàtọ̀ tí ń bẹ̀ nínú òtúmọ̀ wà tá a mú àyẹ̀ká ní wàṣàm wàlẹ́yìn wàlfàjì wàlkọ́mọ̀rì wà àyẹ̀ ọ̀rántọ̀ ni wà á wù ní kọ́sàmù wà òyìn iṣẹ́ kan tá máa fi ń búra lòun náà tí wọ́n ní ńlá òkú tí mo ń sùn ìbúra ni wà lẹ́yìn ìṣèkìlò náà ìbúra lòun náà irinṣẹ́ tá a lò ló yàtọ̀ ṣùgbọ́n tùmọ̀ kan kan náà ni méjèèjì ń jásí kí ni ìtumọ̀ tó ń jásí ìbúra àìpé ìbúra ló bẹ̀rẹ̀ súwúrà yìí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn súwárù kùránà ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìbúra pàápàá jùlọ àwọn àsúwárò ìfọ̀síọ̀rọ̀ àwọn sura tí ó dùn púpọ̀ lọ́wọ́ parí pẹ̀lú àwọn kankan ọlọ́run búra pẹ̀lú ara rẹ̀ ó wà ti búra pẹ̀lú ara rẹ̀ nínú bákan náà yóò búra pẹ̀lú àwọn ẹ̀dá tó dá nínú méjèèjì ọ̀kan làwa lè mú kí la lè mú bẹ́ẹ̀ jọ̀wọ́n ìbúra pẹ̀lú ọlọ́run ṣùgbọ́n àgbọ̀dọ̀ la fẹ́ kọ́ṣe Qur'an kánú àmọ́ fìlú búra ya owó tó ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ fún mi àdìmọ́tò tó padà fún yín ọlọ́run tí kò ló padà mo ti kó padà kódà wà lè bá ládì la okùn sí mú bìlẹ̀ bìkíni bìlẹ̀ bá ládì mo fi lú búra kọ́wá ní káwá nítorí kí wọ́n fi débẹ̀ kan torí pé kùránì náà fi ìlú búra àbúkọ̀ pé mo ti kó wọn fún ilẹ̀ wà sáàmùsì mo búra ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kí ni ó di ẹlẹ́ṣẹ̀ ọlọ́run nìkan ló lè fi nǹkan mí bora tó yàtọ̀ nínú hadith Umar bin Khattab ọlánàbí ni mọ̀nkánà hálífán gbogbo ẹni tó bá ti búra o gbogbo ẹni tó bá fẹ́ búra ó jẹ́ aláìsẹ̀ gbogbo ẹni tó bá búra gbogbo olùbúra falyahlif billah kó yà fọlọ́run búra àwọn olè yẹ àbí kó tẹnu kẹ́mọ́ àbí kó gbẹ́nu dákẹ́ tó bá ti lè fọlọ́run búra tó láti kọ́ ní búra o pẹ̀lú pé téèyàn bá ti fọlọ́run búra yìí tó kọ́ ní kó yóò fẹ́ dá búra tó bá ti rẹ̀ búra kọ̀dọ̀ wá kọ́ àfìṣe ó ti kó sínú ẹ̀bọ̀n nínú ọlọ́ni lá òkú símú bèhá balùbárà jù gbólóhùn ńlá tó wà mẹ́ ẹ̀rí pé nínú èdè a máa fi nẹ́gẹ́tì kan nínú mọ̀dọ́rẹ̀ la azhab tẹ́sùmọ̀ la azhab ni ò lọ wájẹ́ àjẹ́fẹ́kàlá àkẹrọ la áàkùnlẹ̀ àwọn ilé ẹ̀ṣẹ́ a máa fi sọ pé òun ṣe nǹkan ṣùgbọ́n láàyè kìí ṣe pé la ó kùtù ní òbúra mo búra náà ní láàyè atòmíkan ìbúra yẹn ní nípa ni ṣẹlẹ̀ ká fi ẹ̀dọ́ tẹ̀. àìsàn pé ní mi ò búra mo búra gẹ́gẹ́ ní. ọlọ́nilá ó kù sí mo mo búra bí haaba albalad pẹ̀lú ìlú yìí. albalad tó wà mẹ́kẹ́ ṣe alàjèsí àkéde gbogbo òlu ọlọ́run ti búra mi. ẹ pé inú yẹn gan ọlọ́run tó tọ́ka sí i alùpùpù àdíyà ni lọ́dọ̀ àwọn àfẹ́ ìlédè yẹn pé ìlú tá a ti mọ̀ alùpàlà tó bá wọ ọ̀rọ̀ gbà mí oríṣiríṣi ìtumọ̀ ló lè mú wa. kéèfé alìsìgìrọ̀ kí yá kéèfé alìpé gbogbo olùlókó sínú lápẹjọ ọlọ́ọ̀ ní wàlà áfùrù iná lè ìsáná làbí ìkóṣe ọlọ́run búra pẹ̀lú ìwé àkùkù táwa ìrọ̀lẹ́ ọlọ́run ní inel ìfàn ọmọnìyàn èèyàn olólùwọ́ bá wí láti ìkóṣì ọmọnìyàn ti wà ní òfò èèyàn olólùwọ́ bá wí nínú àyà yìí ẹ́ al-ìfàn ọmọnìyàn wà ní òfò èèyàn wo ẹ̀dá mi lóhùn alìkàfíró ti wà ní òfò áárí tó wà mẹ́ẹ̀ tó jẹ́ alìsánù fẹ́ káfàyọ̀ á lè lè lè gbọ́ gbogbo èèyàn pátápátá ni ńlá àyàfi àwọn tí ẹ̀fẹ́ tí ẹ̀ta náà sọ ẹ̀ bá bá ti kí ni tó bá lọ́dọ̀ àwọn ni wọ́n kú bẹ́ ọlọ́run ńlá lè dín àmọ́nú wà á mìlú sọ́ lè so áárí tó wà mẹ́ẹ̀ ó kó gbogbo èèyàn sínú wọ́n tẹ́rù áárí yẹn náà lọ́wọ́ àbí àlùbálà dùkẹ́ ọlọ́run búra àwọn àdùkẹ́ pẹ̀lú ìlú yẹn pé tó kó gbogbo òlú sínú rárá alẹ́lẹ́ alẹ́ àdíyà ni èyí bá a ti mọ̀ kálọ́nà alukur'an ọlọ́ni iná àrùfáàlná ilé kòmọ̀rọ̀ súnlán ṣáà ìdáni alẹ́ ikú àwa la ní òjíṣẹ́ kan sí kó mọ̀ sí kó jẹ́lẹ̀ yìí lórí ká mọ́ àrùfáàlná ìlà fèrè àwọn ọ̀sọ̀rọ̀ àbí ẹ bá ti rán òjíṣẹ́ sí fèrè àwọn ọ̀sọ̀rọ̀ rọ̀súlà òdìkẹ́ fàábọ̀ fèrè àánà rọ̀súl ẹgbẹ́ rọ̀súl ní alìpọ̀ aláwọ̀ mẹ́ fèrè àánà bá ṣe òjíṣẹ́ òjíṣẹ́ wo ni òjíṣẹ́ wo musa ali tó wà mẹ́yẹ ali àdíyà ní tààtì mọ̀ ní tààtì bá sábà ó lẹ́ni tá à ń sọ̀rọ̀ bá wí irú ali yẹn náà ló wà ń bí àìpé ìlú kan tó wà pàtíkólà ní ọlọ́run tọ́ka sí kéde gbogbo ìlú nígbà fẹ́ fàyẹ̀wò kó ṣe gbogbo òlu ó ní ìlú kẹfà tó tọ́nà bá wí ìgbà mìíràn wọ́n di á ní ó ti gbogbo nǹkan wàkúlíkọ́lì ìsáàrù dọ̀ífà adọ́mọnìyàn lọ́lẹ̀ ọmọnìyàn wọlé lọ́sọ gbogbo rẹ̀ dá alìbẹ̀ ẹ́ ìdínsí ìdínsí ìran ọmọnìyàn ṣùgbọ́n ilé ìdẹ́bẹ̀ alì ìran ẹ̀lú ó ti ní ìlú tí à ń tọ́ka sí kẹ́nìkan náà máa dérọ́ la kékeré àwọn ọmọ ìlú báyìí ẹtì mọ́ ìlú náà máa ń fi ìlú wọn náà ń ṣe fáàrí pé ọlọ́run fi ìlú wa búra kìí tẹ̀lé òkè tó ti ní ìlú kẹfà tó hazal balad ìlú tọ́lọ̀ ń tọ́ka sí ń bẹ̀ ní ìlú ìlú ìlú mọ́kà ọlọ́run fi ń búra láàyè tọ́lọ́ ń bá fi nǹkan búra nú ẹ̀dá rẹ̀ nǹkan yẹn pàtàkì lọ́dọ̀ ọlọ́run ọlọ́nilá òkú sí mú bìhàvà ìgbàlà bẹ́ẹ̀ pé ìtọ́ka tó wà lọ́wọ́ ìṣàrọ̀ ọlọ́run tọ́ka sí ìlú òun ọlọ́ni gbogbo ra pẹ̀lú ìlú yìí tí ṣe ìlú Mẹ́kà ọlọ́run fi kóra nínú orúkọ Mẹ́kà náà ni umul kúrọ̀ ìyá gbogbo àwọn ìlú ẹ̀kẹ́ bàbá rí ìyá àríkìní àárọ̀ mọ́ àìbẹ́ẹ̀kọ́ ìyá gbogbo àwọn yìí gẹ́gẹ́ bí sọ́tún ìfàtà ti jẹ́ umolikita ìyá gbogbo tíra tọ́ kí wí irun tọ́ka gbogbo sọ́wárù tọ́ka fàtíà òṣèlú onírun tó bá wá ka fàtíà tọ́ka sóra onírun alimọ̀ pàpẹ́ àṣìlẹ̀ wa pé báyìí ṣùgbọ́n sáà nírun yìí bẹ́ẹ̀ ni mọ́ká jẹ́ lórí gbogbo òlu ọlọ́run náà pé bẹ́ẹ̀ ní alukur'an tí ó sọ̀nà kama lè tó ń zẹ́rọ ọmọ ìlúkúrọ̀ wà mọ̀ ní ọlọ́run fi ìlú mọ́ká òfin búra wa anta hillun bi hadha al balad ilé ànẹ́bì inú tí ò bá ní ọmọ ọkọ ní ẹ nínú ìlú yìí ìpínlẹ̀ ní ẹ orí ṣe àtọ̀run ṣe gíní àtọ̀run rìn wá ẹjọ́ nílú yìí ni ò lẹ́tọ̀ọ́ sí ẹ̀rọ àwọn nílùú kọ̀ọ̀kan sí mọ́ ń kílèmù pé àgẹ́ àwọ́lá nínú ìlú yìí ẹ̀yìn kan àtọ̀run rìn wá pé ànẹ́bì ìpínlẹ̀ lọ jẹ́ nínú ìlú yìí ìlú mẹ́kà ẹnìkan lè dúkùkù mọ́ ṣọ̀hánàlá ẹwọ bí ọdún bẹ̀rẹ̀ sọ bá nẹ́bí ìpẹ̀lẹ̀ jẹ́ ìlú mẹ́kà tó ń ti bẹ́ àwọn akẹ̀kẹ̀ líle jáde bẹ̀ tí wá àkókò jẹ́ ìpẹ̀lẹ̀ ara mẹ́kà òjò tí a nẹ́bí bẹ́ẹ̀ ṣe ìjíra alánẹ́bí wọ mẹ́kà báyà pé ìrẹ́ ìlú yìí rẹ́ ni ìlú tí wọ́n fẹ́ràn kò sí ìlú tí mo fẹ́ràn tó láwọlá anàkọ́ọ́mọ́tú akara jù ní tí ìbá ẹ̀pá àwọn ẹ̀jọ́ rẹ̀ àwọn tó wà nínú mi wọ́n lé mi jáde mọ́ àkàrà jù mí jáde mẹ́rin ìpìlẹ̀ lànà jẹ́ nílùú mẹ́ka nínú hadith kan ànábi gbé ìpìlẹ̀ yìí wá tí ọlọ́run ṣàlẹ́sà látara wọn Ibrahim àwọn ìdílé bá àwọn kìnẹ́nà ó sàrẹ́sà nù kìnẹ́nà àwọn kùrẹ́sì ó sàrẹ́sà nù Bani Hashim ó wá tàbí lẹ́sà nínú kíni nínú Bani Hashim ìpínlẹ̀ tó pé láti pínlẹ̀ wá àwọn ibi tó wá ọlọ́ni ẹlẹ́tọ̀ọ́ lọ jẹ́ nínú ìlú yìí mọ́kàlì ọlọ́run búra pẹ̀lú mọ́kàlá ìní ní wàtíní wà zẹ̀tú wàtúrì sí ní wàhálà ìbáradì àmì mo fi ìlú ìfọ̀kànbalẹ̀ yìí mo fi búra ìlú ìfọ̀kànbalẹ̀ pàmọ́ndà kálàhù kánà ámìnà ẹni tó bá tún wọ bẹ̀ báyìí ìfọ̀kànbalẹ̀ dé bá ọkàtẹ̀gùn balẹ̀ kí ẹ bá wọ̀ ló mọ́ká ìlú tó wá jẹ́ fọkànbalẹ̀ yìí kí ẹ bá fẹ́ dàrú tó fẹ́ ṣèbàjẹ́ bẹ́ẹ̀ dọ́gbé ìyà ni ó jẹ wà máa ń yúrí bí bí ibi ilẹ̀ háàdì bí zulmi nùsíkì omi ní azabin alim nínú ìdè jẹ́ fọkànbalẹ̀ ẹni tó bá fẹ́ máa wù àbàjẹ́ kúkúrú bẹ́ẹ̀ ìyá rẹ̀ dọ́gbìn ni pé ìlú ọ̀wọ̀ ló ti fẹ́ ṣèbàjẹ́ yìí ìlú ọ̀wọ̀ ni nígbà tá nígbà Muhammad sallam ṣe hajj wọ́n sọ fún àwọn mùsùlùmí ó béèrè béèrè lọ́wọ́ oṣù wo láwàáyé àwọn sọ́ọ́bà wọn wúra wọn àníbi ṣe hajj tó bá mọ̀ oṣù hajj wọn sàbí wà bẹ́ẹ̀ dáhùn kí ló kẹ́ mọ́tọ́ ìfẹ́ dáhùn. jazakallah khairan gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tó ń sábà nínú a lè tú ẹ̀kọ́ fẹ́ lórí kẹfẹ́ tí owó ṣe nígbà mi nítorí bẹ́ńtà àánàmọ̀ ẹ̀tẹ̀ tí wọ́n ti sáré sọ. ipa gbàgbé fi ń a pa abẹ́rẹ́ ló wà bóyá òṣàbẹ̀ tún lẹ́ pẹ́ ní nǹkan ìṣọ́ wọn bẹ́ẹ̀ wọ́n ti sáré fẹ́ fún wọn náà mọ̀ yóò yà àtúnṣe yóò yà pamọ́ ayé pé àtúnú ó ṣe kí ni ń dààmú ẹ̀yìn. mo fẹ́ sọ bá mọ̀ báyọ̀ bí mọ̀ nípa ipò oṣù wo la wà yìí ó mo ti tọ́ wa ó tún ṣe ájì nínú láàmú wọ́n ní ààbò pé ànẹ́bí fẹ́ sọ ní orúkọ mí tó sí kí ní tó tó yàtọ̀ sí ní àwọn dákẹ́ àwọn tó bẹ̀rẹ̀ pé ìlú wo la wà yìí ìlú wo láti wọ́n a máa ń ṣe hajj àwọn tó múra pé pé ànẹ́bí fẹ́ sọ lórúkọ mí ó lè tó wá bẹ̀rẹ̀ pé ìjọ wo la wà yìí ọ̀nà ìyẹn pé ẹ̀jẹ̀ yín owó yín dúkìá yín ó jẹ́ haramu lórí yín ó di nǹkan ọ̀wọ́ ẹ gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ yẹn lẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ property náà tó tọ́ gẹ́gẹ́ bí ààyè tá a wà yìí ìbáraẹ̀ fẹ́ fà ààyè tá a wà yìí bóṣù tá a wà yìí ti jẹ́ oṣù ọ̀wọ̀ bí ìlú tá wà yìí lẹ́nu yẹ́ kí ni ìlú ọ̀wọ̀ àsìkò tá wà yìí tọ́ àsìkò ọ̀wọ̀ ààyè ọ̀wọ̀ níta fẹ́ fà yẹn pé ààyè ọ̀wọ̀ nílùú mọ́ta. ọlọ́run wá fi búra ìlú tó dáa jù lágbàáyé nu tí ò sí dáùtù níbẹ̀ ìtòpọ̀ ọlẹ́ náà nílùú Mọ̀dínà ó wá pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nìí ìlú tí ó ti rí bàjẹ́ ṣe ló dáa jù lọ́dọ̀ tẹ̀ àbí ti rọrọ̀ ayé kó jọ ẹlẹ́ni ìlú wo ló dáa jù ní Chicago Amẹ́ríkà ó ní o ní Scotland ní ní àà. Ah, tó dé France àwọn ọkọ̀ olódájú mùsùlùmí náà ni wọ́n ṣùgbọ́n ọkàn rẹ̀ lè mọ́ lọ ìlú mọ́kà ìlú mọ́kà ló ga jù lágbà yìí torí pé ọlọ́run wa ń bẹ̀ ọlọ́run ẹni tó bá fi wọ́n bẹ̀ ó wà ní bí ìfọkànbalẹ̀ ìfọkànbalẹ̀ wà ń bẹ̀ ní ìlọ́sàn-án rìn lóru pẹ̀lú fọkànbalẹ̀ yìí. ọlọ́ni ìrẹ́ ànẹ́bì ẹlẹ́tọ̀ ló ìlú jẹ́ wàwá níbi ń wá máa wà láàdì ọlọ́run tó bọ́ra pẹ̀lú wáálì bàbá ìtumọ̀ tí àwọn àbá fún ọ̀rọ̀ yìí kọ́ ọ̀tọ́bálọ́nù tẹ̀síìrì fún tẹ̀síìrì bàbá wò ṣùgbọ́n ní ṣókí ìtàrígbá wọn nínú ọ̀rọ̀ tó fún ni pé wálé bàbá tó jẹ́ bàbá gbogbo ilẹ̀ níta ní Adam ó ní oní apple bashar ìran àwọ̀ ẹ̀dá abára ó ní bàbá gbogbo wa àwẹ̀rẹ̀ bàbá kan tó ṣọ́wájú Adam òun ládára bàrá yẹ̀pẹ̀ ọlọ́ni inna masala Isa inda Allah ka masali Adam khalaqahu min turabin ثم قال له كن فيكون ọlọ́run Ọlọ wa Ìsá àpèjúwe rẹ̀ làgẹ́ bí Adam Adam látara yẹ̀pẹ̀ ọ̀nà ya kó déyẹ̀ ó sì ni Adam nígbà tá a fi Ìsá wé Adam àpèjúwe rẹ̀ ara ta ló pọ̀ sí nínú ẹ̀ méjèèjì. Aradam ádámù tó kóhùn níyà kò ní bàbá ádámù ni mùsábà òbí nínú bàlágà dẹ̀ ni mùsábà òbí yàkúnà akwa nínú ni mùsábà níta àfiwé nǹkan níta àfiwé ó segin ni yóò lágbára ju níta àfiwé lọ. tí èèyàn bá dúdú ìyẹn tó yìí bó ṣe dúdú bíi kóró sí i ta ló mọ ẹsìn bàbá ẹ mọ ẹsìn àbí tí èèyàn lè dúdú tó tó bíi kóró sí i ẹ̀hẹ́n ọ̀rẹ́ ẹ̀kọ́ ẹ̀yin náà mọ ẹ̀kọ́ ló ti àbí èèyàn <laughs> lè dúdú bẹ́ẹ̀. káfíwé ni rọ̀nà ẹkùn lọ́wọ́ ya. babaláwáyà lọ́wọ́ tó lè burú dẹ́kùn ṣùgbọ́n akẹ́kẹ́ lọ pé òun náà lè nípa níbi wa ayíká ó ní pẹ̀lú ádámù ṣùgbọ́n àpèjú yẹn pọ̀ lára ádámù ju tiẹ̀ lọ kódà níbi níyà ó sì náà tó ṣíwájú rẹ̀ ádámù níyà kò ní bàbá kò lẹ́ni tó síwájú rẹ̀ dá abara ibi yẹ pẹ̀lú adékíní àtòfi dá òun. wọ́n ní wàwá àlèdè bàbá tá a fi búra ń bí sani ádámù bàbá tá fi búra ń bí ádámù wàá máa wàhálà dè àti àwọn tá a bí. ana àwa zuriya rẹ̀ ni Ramadan àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ rẹ̀ alẹ́ yìí túnmọ̀ ní sáà bá fún un lọ́pọ̀lọpọ̀ sí ti di ìdìbò tí ọlọ́nà èyí yi sábà búra yóò sáà ní ìdíkà fún búra abi kai máa ti bí wallahi thumma wa rabbil kaaba ọ̀lẹ́bí náà fi yé ni gbogbo búra na ọ̀rẹ́ bá uqsimu bi rabbil káàbà ló bá dákẹ́ àfa kì í ṣe nǹkan ọmọ ẹ̀kí ẹ̀kí ń búra lásán yóò ní ibi tó yẹrẹ gidi níyẹn torí ẹ̀ búra yẹn láti ní jàwáàbò kọ́sà èsì ìbúra èsì ìbúra tí a wá lónú àwọn ìbúra alukur'an lẹ́sẹ̀ gbọ́n bá bẹ́ẹ̀ lẹ́nu ọlọ́run wà láàfù ọlọ́run bọ̀rọ̀ àtọ́lọ́ àlàáfù kí ni tirẹ̀. nítorí ẹ̀tọ́ lóhun torí ẹ̀búra ni pé iná na náà nàfi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn sùwárì tọ́nà ti búra bẹ́ẹ̀ náà ní búra ilé ìtànkà fúnra wa yìí ọlọ́run fi ìlú mọ́kà búra ó ádámù àti àwọn ọlọ́ni lakọ́dé kọlá kúnná ní ìfàànà fi kábàdì lakọ́dé dájúdájú akọ́tàbá kọ́kọ́ búra àti emphasize ọ̀rọ̀ àbá emphasize àyè emphasize ọ̀rọ̀ rẹ̀ tọ́nà ọba tẹ̀ fúra nítorí bá kọ́ agbọ́dọ̀ gbá kó tó wá fi fúra ti ẹ̀fẹ́ ìkan ọ̀rọ̀ nípa tó tí yóò bá fẹ́ sórí fún ó jẹ́ tó wá fi ìbúra sí ìbúra yẹn kan ọ̀rọ̀ ń ká mi nígbà tó tún wá mú èsì ìbúra wá ó tó wá tún kàn nípa tọ́lọ̀ bá ní kọ́dí kọ̀lákínẹ̀ ìsáàjì ó ti mú fọmílẹ̀ wá ìbò tó wá kàn wá pẹ̀lú láàmù yẹn láàmù láàmù lè ti dá ní sàùkì láàmù tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn àáfin kan ọ̀rọ̀ nípa ni ó tún wá gbé kọjú wá kí ni ẹ̀rọ tó jẹ́ nìkan ọ̀rọ̀ nípa mi àìsí ọ̀rọ̀ yìí kàpá gan kí wá lọ́lọ́run fẹ́ sọ fún wa tó fi ń búra báyìí tó fi ń kan ọ̀rọ̀ nípa ọlọ́ni làkọ́lé kọlá kọ́nẹ́ni ìbáná ìkábàdì dájúdájú dájú àlèmọ́yé dájú rẹ̀ ká sọ káàlè lè bà fi kan pa káàlè bà fẹ́ bẹ́ẹ̀ dájú dájú dájú dájú adá ọmọ ènìyàn náà alimi láàrí ọmọ ni ìwọ̀n lọ́rùn sọ alimi ni ìgbọ̀rọ̀ pẹ̀lú gbogbo ẹ̀dá ọmọ ènìyàn mọ́ni tẹ yàtọ̀ adá ọmọ fi kábàdì látara wàhálà ìdààmú tara ìdààmú àti dá ọmọ nìyàn náà ayé almurad bibali máa yóò ká bídùhù wà yóò kọ̀ sí ìhìmìnà ṣàdá ìdúnìyà a ni ma ìtẹ́yàn máa máa fèsì ya ma máa máa fèsì ịdamu. ìdààmú máa máa fèsì ayé pé ayé Yorùbá ní ayé ile gíní ile ilé ogun èyí mọ̀ pé ìṣàdá ìláyé àwọn ìnira ìnira oríṣiríṣi tí ó mọ tí ó mọ ẹ̀ǹkápà tí ó mọ báyìí bí ní kó mi kẹta yóò mọ débi ní yóò mọ lọ bìbí wọn nílò tó mọ rẹ nìyẹn wá fún ìlú bárùkà àti inú bárùkà àyè téèyàn ń lọ lẹ́yìn ikú bọ́rọ̀ ayé tẹ̀lé nù wàyọ́mù yẹ fún múlẹ̀ ashad wàhálà ní gan yóò tún ṣẹlẹ̀ lọ́jọ́ gbẹ́lẹ̀ alùkìyàmà kọ́nà kó làwọn bẹ́ẹ̀ ẹgbẹ́ àti pele sí pele èyàn máa bọ́ sórí wàhálà ọlọ́run sọ láàyè mi pé yá ayọ̀ ìfàn ìnáka káàdì hún ìlàrọ̀ bí kàkáàdì áhùn fámúlà pé wọ́n sì mọ̀ sí wàhálà bẹ́ẹ̀ pàdé ọlọ́run bá rẹ̀ ìpínlẹ̀ mẹ́ta. ẹ̀yìn pé gbogbo kìràkìtà sí wa kó yá jẹ́ ibi tó dáa kò sí ìsinmi láyé. kìràkìtà wa káfíń ibi tó dáa ìyẹn láti lẹ́sẹ̀ ń bá ń ṣe. ọlọ́run lọ́mọ nìyẹn adá látara wàhálà. أيحسب أن لن يقدر عليه أحد ọmọ èèyàn máa rò pé ẹnìkankan ò ẹlòmí ọmọ òwà sáńkù lérò rẹ̀ ni pé tá bá ṣe àfigbé inú fẹ́ ṣẹlẹ̀ pé kò sẹ́ni tó lágbára láti kan. pàápàá jùlọ ó dájá láṣẹ àbí kó jẹ́ onípò yóò mọ kọjá àlà yóò mọ rúpẹ́ nìkan ò lágbára lórí o yẹ́tùkà yóò mọ wà mọ́tómọ́tó wáyé tẹ́kìlú yóò ti máa ti fáàrí ìgbìmọ̀ àǹfàkọ́ mìnẹ̀lì àmúhàn aláṣà wa àti látara gbogbo tó ní lọ́wọ́ ti ń ná síbi ìfẹ́ inú ẹ̀ tẹ́lómi máa ń balẹ̀ jẹ́ báyìí tẹ́ bá ń sọ pé àbẹ̀rù ọlọ́run kò tẹ́ ní òye sílẹ̀ kan kódà kẹ́ fi òfin ayé dẹ́rù bá o lè bá lẹ́rù ẹlòmí gangan fi àwọn nǹkan tí ó ẹ̀ sí sí dẹ́rù bá yóò bá lẹ́rù jọ lọ́nà nígbà tó bá ń kọjá lórí lẹ́fẹ̀ẹ́ ẹni tí bá ń ṣe báyìí wó táwọn wí bá lọ sí ìwé kẹ́kọ̀ọ́ bá mọ̀ yọ̀ sí yóò bá lẹ́rù gbé kẹ́ ní kó bẹ̀rù ọlọ́run tó dáa nínú sọ́tò olùbákọ́rọ̀ ọlọ́ni wà mí náà ó wà nú àwọn èèyàn mọ́ ń yóò jí bùkà kọ́ olùhú fil hayati dúnìyà àwọn tó yẹ pé ọ̀rọ̀ wọn ò máa jọ ẹ lójú láyé bí wàyí ṣídù lọ́ha aláàmá fi kọ́lùbẹ̀ máa fọ́ ọlọ́run jẹ́rìí lórí tó wà nínú ọkàn rẹ̀ ṣe dáadáa náà ní pàápàá jùlọ tí bá ń wá pò àbí tí bá ń wá ọlá àbí tí nǹkan ò bá ti tẹ̀ lọ́wọ́ ní wọ̀lẹ́ tó lọ́nà láti ṣe káìpẹ́ tó ń wá kó táyé ní àbá ti débẹ̀ àmọ́ rántí yìí wàhùwà aláṣẹ lè fi sọ bẹ́ẹ̀ ni ha alájà kúdórógbó ni onífìtínà ni tó bá gbọ́ ọ̀yá àjà pẹ̀lú yẹn kò ní bá mọ níwọ̀n ọlọ́ni wáyé bá kà wá ńlá tó ọwọ́ ọjà bá padà dọ́wọ́ rẹ̀ tó ọ̀rẹ́ bá tẹ́kù dà tó dépò ń tán ọ̀rọ̀ yìí fáwọn ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú wí àtẹnumíyàn tó yẹ pé ọtí kò bá ti dọdọ yìí mọ ẹsẹ bíi ìdẹni ọlọ́run wá ìdáta wa ńlá tọ́ọ̀rẹ́ bá ti kú dà sàáfìl ardi lìyú sí dà fi hà ìdí òmò ẹsẹ lórílẹ̀ yóò máa balẹ̀ jẹ́ ni wà yóò hù líka lẹ́hàrísà wà nàfẹ̀ yóò pa nǹkan òfò ooru tó ṣe kàdé tẹ́lómi ò bá dé ayọ̀ látán àbó ní ọrọ̀ ayé yìí bí tí ó ṣe kàdé àwọn nǹkan oko gan ó ṣe kí ni wọ́n ní wọ́n mọ orí pa àìdá rẹ̀ yóò pa wọn wà nẹ́fìl àtàwọn ẹ̀dá wallahu la yuhibbul fasad ọlọ́run ọba ọba àlékan ló sì máa ti bàjẹ́ wallahu la yuhibbul fasad àyà tó tẹ̀lé wọ́n ìrọ̀ àpínlẹ̀ láwùjọ sátìlá tẹ́wàá wípé tó ń ṣe yìí ò dá àbẹ̀rẹ̀ ọlọ́run akàbá tó lè ẹ̀yìnzátó bèlè ìsìn tẹ́rì bó ṣe kàǹkà yẹn yóò tó wájẹ́ kó mọ̀ ẹ̀sẹ̀ títà ah, àwọn abáwo kẹlẹ́fẹ́ fi dẹ́rù bà wá bó ṣe kàǹkà yẹn yóò tó tóra rẹ̀ wò pé sami títa bá ṣe àṣegbé irú wọn jọ náà tọ́lọ́ ń sọ pé ayahsabu an lan yaqdiru alayhi ahad ọmọ òkẹ́ni kankan ò lágbára lórí òun sáyìn bá lágbára lórí ẹ tọ́lọ ti àbófò òfin táyé ọdí jòfin lọ tó bọ́ bí òfin tọ́lọ àìmọ́ iye ọ̀nà lọ́nà tí ń pàkíyèsí wa nínú Al-Qur'an pé ẹ kíyèsí náà tó ti tọ́wájú yín lọ mọ́kànnáhùn fil ard fa fún ní ipò láyé mọ́ lápùnù mọ́ kì ń lápùnù nípò tẹ́yìn òde títà fi pamọ́ nu tó bá lọ jáyé lè ní tí èsì ìjọ́nu kọ́lá lọ wọn tó lọ sí ọ̀tàn wọn tó ti jáyé jù yín lọ láyé pé kò lọ ní tó ń gùn ẹ kí èsì pò rẹ kọ́ wọn ẹ̀kẹ́ tó ti ní tó ti ju tiẹ lọ àwọn kọ́ọ̀tù láti láyé ànàbúrú àwọn fèrè àwọn ọlọ́ni fa àlàkì náà dìtò ló ń bìbì látara ẹ̀fẹ̀ wọn apáwọn fẹ́wálẹ̀ lágbára náà lọ sí ìfẹ́ àwọn jọ áàdì tọ́nà ọ̀run yàn pé irọ́ mọ́ bá tẹ̀lé ìmáàdì àwọn máa ń ṣe gbangba gbangba ni ẹni tó bá ga nù wa ó lè má ti dé orúkún tiwọn. alẹ́bínà jáàbù sọ́kọ́ irọ́ mọ́ bá tẹ̀lé ìmáàdì alẹ́bínà. وثمود الذين جابوا الصخر بالواد التي عفوا التي لم يخلق مثلها في البلاد àwọn èyí ọlọ́lá àdáró wọn sínú kẹ̀kẹ́ mọ́ kẹ̀kẹ́ báládì tá à ń sọ fún láti lọ́lọ́run sọ àwọn ìlú kò sí rẹ̀ ibi táwọn ìdágbà dé ọlọ́run èèyàn pé wọ́n ìfà bàtọ́sùn àwọn ìjọ adìsẹ́ bá jẹ̀yẹ̀ níyà bàtọ́sùn jà bàálì <laughs> ìjẹ́ mọ́tòmọ́tò náà jẹ̀yẹ̀ níyà náà lágbára wọ́sàmúdà lè ní nàìjáàbò sọ́kọ́rọ́ bìnúwàdì àwọn sàmúdù ńkọ́ ṣe pé àwọn máa fọ́ inú àpáta làwọn máa ń gbé títì tiwọn inú àpáta ni máa ń ṣe oríṣiríṣi náà kọ síbẹ̀ àwọn òní gbogbo àwọn oníṣẹ́ tá ń lò lédè ní òní tẹkinọ́lọ́jì o mẹ̀tẹ̀ lágbà tó wọ́n máa fọ́ òkè nígbà pé yẹn mú nǹkan báyìí náà wọ́n máa bá òkè àwọn dàmọ́lé sòkè yẹn máa sọ pé ó máa rò pé aláǹyà tẹ̀lérọ̀ àlè àhàdì òfin tó lágbára lórí òun lórí gbogbo bó ti náwó tó ń balẹ̀ jẹ́ yàkúlù àhàlàkù máàlà lóbadà yóò máa sọ pé mo ń owó síbi nǹkan báyìí owó tó pọ̀ níbo náà ló wá rántí ìmì tí òfin báyé jẹ́ òfin báyé jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹni tó lówó nẹ́bí ń bayé jẹ́ na náà làwọn tó lówó nínú àwọn ẹ̀dá o ẹ wá rí pọ̀pọ̀lọpọ̀ ẹ̀tàn nìyẹn fún ẹ̀nẹ́bí tó dá pọ̀pọ̀lọpọ̀ tó wá ń gbé ọlọ́run fún mi lówó tọ́lọ́ bá fún gbogbo kí lẹ́wọ̀n tó lórílẹ̀ nígbàtẹ̀ bá náà díẹ̀ tó ní gan tẹ́ pé díẹ̀ náà tán sí náà ń bẹ̀ ya ń tètè náà bí a ń kọ́lé jó bí a ń mutí bí a ń fowó ṣe tí ò da ẹ̀tọ́ ọlọ́run àmọ́ tó bá lóun náwó mọ́là ló padà lénìí nígbà àwọn tí eléèlé bá wí láwùjọ tí wá bẹ́lómi yóò láàrin olórin yóò náwó tí ò lè fi ṣètọrẹ àánú yóò nà síbi ìbàjẹ́ tó bá wọ́n tẹ́lẹ̀ olè gbogbo tó wà ń bẹ̀ á ní sáìtà tó ṣe é sí yẹn gbogbo tó bá wá ń dàn gbogbo tẹ́lẹ̀ gbogbo ibi tí kálukú wà tí ó sùn dàn gbogbo ọtí tí ó mu òun gbé kálíbà rẹ fọ́ ṣẹ̀ṣẹ̀ ká ní láti ìgbàlá ti kọ́ bí kò fẹ́ tó ti ṣe ń tẹ́lẹ̀ yìí àbí nínú ọdún yìí kò fẹ́ tó ti ṣe tó ṣe wà ní ilẹ̀ twenty million lójọ kan yìí òrùn owó àbí òrùn owó ibi tí ò ó àhàlákà rẹ̀ ẹwù kùránì ọ̀lẹ́yìn ó yẹ ká mọ́ gbé kùránì ẹ̀wù káàkì kọ́ lárúbáwá káàkì mọ́ tú mọ́lọ ní ọ̀rọ̀ english ẹ̀yìn mìíràn mọ́ tí mọ́ kùránì ó lè gbádùn ẹ̀ lárúbáwá ó bá fi ká lè gbádùn ẹ̀ ìtẹ́kọ́ lárúbá ìyẹn pé ọmọ ènìyàn aláìmoore yóò ní àhàlá tí mo mú owó ẹgbẹ́ yóò bá ní wọ́n sọ náà nìyẹn bí ọkùnrin ní ẹ̀jọ́ ajọ́ ó mú owó síbẹ̀ ó wà mú owó síbi ìbàjẹ́ àpà Thank you náà náà ọ̀rọ̀ kọrù lẹ́yìn tó nà lówó tó ń yáyọ̀ pọ̀ra àwọn èèyàn rẹ̀ lápẹ́ fọ́ iná lọ́ha láàyè ìṣùgbọ́nì farahìn tó ipọ́ ló mọ́ balẹ̀ jẹ́ mọ́ ìyàyọ̀ ju kí ló sọ fún wọn. ọmọ tó ní ó rí ó gbé tọ́dọ̀ ara rẹ̀ pé iná mọ́ ǹdí ìtùwú aláìmí ìndì no ìmọ̀mí ló débẹ̀ èyí mo kójọ fún mi tẹ́rẹ ẹni tó nírú rò rí òun lẹ́ ọlọ́run dẹ́rùbà tí ó gbọ́ ìyẹn ni kùránì sọ pé ayé àṣàbọ̀ aláìyẹ pẹ̀dẹ́rọ̀ ayé ní àhàdì tó kò sẹ́nì àbí àwọn bàbá wa bàbá wa wọ́n ni ó wà táńtó táńkù ìdúró kò sẹ́ni kankan tó fẹ́ mọ́ o náà fi tí wọ́n bá lọ pé àwọn èèyàn díẹ̀ náà ni o ẹ̀wọ́n bó ti ń balẹ̀ jẹ́ tọ́pọ̀lọpọ̀ ọba wa ní nǹkan ìfẹ́lẹ́ ìrìn tó rí lọ́lọ́run ṣe fún wa tọ́pọ̀lọpọ̀ ní ẹ̀yẹ pé kò sẹ́ni ò fẹ́ lówó a ní ọlọ́run já lówó sí kò sẹ́ni ò ní sẹ́ni àmì nínú báàbù ṣúrọ́ ayàtọ̀ sẹ́rìn ọlọ́ni wà láwọ́ bá sátọ̀ lọ òrí ìbùkọ̀ lé ìbáàdì tọ́lọ̀ bá bà sátọ̀ ṣùhánàlá ẹ̀tọ́ wọn lè rí kọ́ra nígbà ló kíyàn bí kíyàn tẹ́ nǹkan lẹ̀ nígbà ọlọ́run ti ọ̀rọ̀ lẹ̀ fún bàbá alágbáyá ẹ̀kọ́ pò pé ó fún díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ó tẹ́lẹ̀ sọ́lọ̀ ń bá tẹ́ arísìkí ilẹ̀ lé ìbáàdì yìí fáwọn ẹrú ẹ̀ <laughs> làbága ó fi láàbù ìbàjẹ́ yìí ó pọ̀ lórílẹ̀ o ìbàjẹ́ ó pọ̀ pọ̀lá kí ni yìí náà sí lòdì kọ́dà rí má yàṣà ṣùgbọ́n ìra ń fún ẹ níbi ìdí tó fẹ́ náà láti fi rí ayé mánéjì báyìí tó dọ́wọ́ kálukú wa lọ́lọ́mbà fún wa lọ́rọ̀ àkọ́kọ́ káwọn ibi tó ti wá táwọn ibi tó ti wá yìí ló jẹ́ ká lè dúpẹ́ orí sọ́dọ̀ ẹ̀kejì á ní pé àwọ̀ àmọ́ ẹ̀nà ibi tó tọ́ àti ibi tí tó yẹ ẹni ẹgẹ́ ló yẹ kó páyọ̀ lọ́wọ́ jù ká bó lèmi ti wá ṣe títí ibi tí a yàtọ̀ láàrin àwọn èèyàn tọ́nà fi wá ta dúró rí fún mi yóò wá bẹ̀rù ọlọ́run gẹ́gẹ́ bó ti wà nù àwọn sọ̀hábà nígbàgbà sọ́lá sábà mú olówó olówó olówó nínú wọn nínú àtàkọ̀ ọmọ ọmọ first class olówó láyé ànẹ́bí kalamu ẹ́ olówó tabua ẹ́ òfin ìrìnà àfàn ẹ wá lọ ròyìn ẹ wá lọ wò ròyìn tẹ́lú ròyìn ẹ̀ àyíyù ni onítìjú ni ẹ̀kọ́ ló ní onítìjú lọ́dọ̀ tí wá ní onítìjú ni tó yẹ pé ń jọ kan ànẹ́bí wa ó wà láàyè kan abubakar wọlé ó sì fà umar wọlé rọdí aláfàálà ànihùmá ẹ̀kẹta usman kan wọlé rọdí aláfàálà ànihùmá aláàdúrà wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó kàn tún jòkó ó tún jòkó jòkó àwọn yóò wá súra ṣe ìjókòó tá lẹ́bi tún jòkó yóò dé níwá bí. ni ala asahayi àwọn òní ti ju rọjúlan èèyàn كانت الملائكة تستحي يعني تم ملائكة قال لك تم تنجوه قولوا لي تركوا ناجي ونتجو جان ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn tó bá ti lówó tán ẹ mọ̀ rò pé agbára àwọn ni yóò mọ̀ sọ yóò tó nà tí dìbà jẹ́ ni o ọlọ́ni ayá fàbọ̀ ń lamú yáró òun áhàdì tó rò pé nìkankan rí òun ni wọ́n rò pé nìkankan ò léwu ìwọ ọmọ ẹ̀dẹ́ yẹn lẹ́dọ́ gbogbo bí tọ́ wà lọ́nà tí ń rí ẹ ò pamọ́ tọ́lọ́ dára tó bá ṣe ọlọ́run rí aburú tó ṣe ọlọ́run rí wọ́n ti ń kọ́ lẹ̀ àwọn oná ń kọ́ Ibi owó tí yóò bá kọ báyìí máa yẹ kí tó lè nǹkan ó lé ọ̀rọ̀ tó bá sọ ń kọ́lẹ̀ wọ́n ń kọ́lẹ̀ wàá máa sọ̀rọ̀ tó wà sọ àwọn sọ́wà tó wà wù àwọn oníǹkọ́ àwọn mọ̀láíkà alákọ̀ọ́lẹ̀ kiraman katibin ya'lamuna ma taf'alun ṣùgbọ́n ẹni tí ò bá mọ́ ọlọ́run yóò mọ̀ ẹ̀wù àpẹ́kọ̀ọ́sẹ̀ tó rí mi ẹ máa wo bùtù lé ọmọ ẹ̀dẹ́ nìyẹn tọ́lá gbé cctv síbi kan yóò ti máa bẹ̀rù ẹ̀ tọ́lá pé àyẹ̀ máa ń wò mí tó ẹ pé ní mọ́ ní wà lọ́kẹ́ ẹ̀ ni kò ní ìdí kó máa retí cctv kó lè gíní kó tó ní bẹ̀rù ọlọ́nà cctv lè rí ó lè ó lè mú haraka múfúmẹ́ǹtì àríbẹ̀kọ́ ni ẹ́ ìtọ́ ọ̀sán náà ó lè gbọ́rọ̀ ẹ̀ jáde àbí ó lè gbọ́rọ̀ jáde ṣùgbọ́n tí tó wà lọ́kàn rẹ̀ ń kọ́ tó lè gbé jáde ọlọ́run bá ní ìnáwó àlímú rìváàtì sùdù ní tó wà lọ́kàn ọlọ́run bá mú ọwọ́ ń páyà arinṣẹ́ tó gbé ilẹ̀ tó yẹ kó rí ẹ̀ lè dàrú gbàdú tó lè ṣiṣẹ́ ìmí ìgbà lè fi lọ́kẹ́ lẹ́sẹ̀ síbẹ̀ tí ò ní ṣiṣẹ́ mọ́ èyí ò sì mọ bẹ̀rù ẹ̀ tọ́bàlẹ̀ ní bẹ̀rù ọlọ́run ọlọ́run rí ẹ àbẹ́sẹ̀ ẹni náà kàdé ẹ̀fí mi sí i títí mo sọ fáwọn èèyàn nìyẹn bọ́tọ́ wá gbé bíi tv àdúgbò máa ti ẹ̀ka fi dẹkọrétì bí láàyè kan káwọn gbé bíi tv yìí ń ka ẹ̀ ó sì máa bẹ̀rù ẹ̀. ọlọ́run ẹ̀ka bẹ̀rù sí kọ̀ọ̀rọ̀ àti gbangba ọlọ́run ọmọ ènìyàn aláìdá orúkọ ẹnì kankan ò rí ọlọ́run wá fẹ́ ṣèrè gúnlé lórí torí pé ọlọ́run bá ní alìmọ̀nán ọba tí wọ́n ń ṣèrègún àwọn ògbọ́dọ̀ ṣèrègún ló dáadáa tó ṣe tẹ́lẹ̀ ọlọ́run náà ló fún wọn náà fún wọn náà ni ẹni tó fún ẹ láti pìnlẹ̀ ló yẹ kó ṣèrègún ọlọ́run yá ayé alẹ́bí na àmọ́nú látòbò sílù sọ̀dàkọ́ ti fún bìlmánì wàlẹ̀ àbà tẹ́ gbàgbọ́ gbogbo ìtọrẹ anú tẹ́ ń ṣe ẹ mọ́ fi alìmọ́nì ìrègùn pẹ̀lú àbà àti àìdá ẹ má ṣe bàjẹ́ ẹ má ṣe ìrègùn tí ṣùgbọ́n náà ọba ọba tí òun lọ́ba tí mo ń ṣe ìrègùn ìyẹn ní fi ń sọ fún wa ní ààyè láti ṣe ìrègùn fọmọnìyàn tí ò mórè tí ó ṣe tọ́lọ́run láti ṣe ìrègùn lé lórí ọlọ́ni alámúnájẹ aláwo àìníyìn ṣèbáwa la fún lójú méjì àbí tá mú ẹ lójú méjì tọ́mí ní ọlọ́run bá ní ṣèbáwa la fún lójú méjì níbi ìrìnà aláàdá ojú méjì síbẹ̀ adákan àti wá fi ìrìnà síbẹ̀ ọ̀tọ̀ ní ayélu àbí ọ̀tọ̀ ní bá sọ́rù ìgbà míì yóò ní ayélu kò ní ní kíní kò ní ní bá sọ́rù yóò lójú bá mọ̀ lójú àwọn lójú méjì kódà yóò lálẹ́ kedere báyìí ẹ̀gbọ́n kò rí náà. ọlọ́run tó ṣe ìrìnà síbẹ̀ ọmọ èèyàn rìnà kò já sí tọ́ta ọjọ́ tó bá rí ẹni tí ò rí rárá ní òdùpẹ́ ọlọ́run àwa la fún lójú yìí kó lè bá a máa fi rìnà agbẹ́tọ́ mi bá hàn pé ọlọ́run ló fóun lójú yóò dúpẹ́ orí fọlọ́n tí wàá ń dúpẹ́ yóò wá máa lójú yẹn síbi tó dáa kò ní fi wo tí ò dáa ìjọba ní ká dúpẹ́ orí kìí ti wípé káfí alihamdulilá ìlàsán ká lórí ẹni tí ọlọ́run fẹ́ tó mọ̀ fi wo tó dáa ẹni tó gbé alukura níbi tó wù tí ń ti láwa rẹ̀ kí ni fojú rẹ̀ ṣe yẹ ibi ṣe dáadáa kò fi ṣàbùrù ọlọ́láàlá fọ́mọ ènìyàn lójú méjì wà lè sáànà bákan náà a fún ní àwọn àwọn àbí ní kálukú láwọn subhanallah tẹwàrá wọn èyí oríṣiríṣi iṣẹ́ ní ṣe tí yóò gbé tóbi fọ́lọ̀ àwọn kẹ̀yìn náà ni àtẹ́jẹ̀wò tí nǹkan bá dùn yóò fún wa ní sáì pé nǹkan dúdú lélẹ̀ yóò dùn bẹ́ẹ̀ tí nǹkan bá kóró bẹ́ẹ̀ kọ́ yóò kóró ọ̀rọ̀ táà ń sọ kí láti ń sọ àwọn ìyẹn náà tún máa ń pè èdè ní lóga ní lisan àwọn tó àwọn làbí ń sọ ọlọ́ni àárín àjíṣẹ́ kọ̀ọ̀kan ilá bíbí sáání kọ́wùmí pẹ̀lú kíni pẹ̀lú èdè àwọn ẹ̀jẹ̀ àwọn èyí tí wọ́n lọ́pọ̀ tí ó mọ̀ gbé Yorùbá jáde iná lọ́tún lọ́pọ̀ ọ ní kéńjẹ o n'otu tuntun mọ gbóyìnbó jáde ọyẹ tó máa sọ èdè míì àwọn iná lọ́tún lọ́pọ̀ tó bá tún dáwọ́ sá ọtún gbé gbàdẹ̀ ọtún lọ́pọ̀ yóò gbé èdè kíní èdè lárúbá jáde láì ọ̀pọ̀ tó máa fi sọ lárúbá ó yàtọ̀ sí yìí tí ọkọ̀ mú àwọn èkó bẹ̀rẹ̀ ọ <laughs> àbí ọlọ́rọ̀ àyíṣẹ́ bí sọ English àwọn kan náà ṣe ọ̀nílẹ̀ kankan mọ́ bí pé wọ́n ń sọ̀rọ̀ tí ń jáde agbára ọlọ́run bá ní ẹlòmí wa ni onímọ̀ sọ̀rọ̀ yóò ṣe lọ́lá bá àti ní gbọ́ kankan bí tiẹ̀ àgbẹ̀ ó ti yàwó di ó ti láwọn. ọlọ́run ló fa àwọn sẹ́nu yẹn wàlìfà náà wà ṣàfàtà àti ètè méjèèjì wọn àtàwọn ẹbá tó jọ ń tẹ́ pàdémọ́ra wọn títí mọ́ mú un jáde ètè méjèèjì àṣàfàtò lẹ́lẹ́yà àṣàfàtò àṣùfùlà ó di méjì lọ́nà òfin mìíràn méjì nínú sàmì ṣàfàtẹ́yìn kéde pé ọlẹ́tí òkè tó yẹ kó papọ̀ mẹ́tíkà yẹ láti mọ́rọ̀ jáde kọ̀ọ̀kan tí nàlẹ́ ń bẹ̀ ní bó lọ́ọ̀tì máa lọ tòkè ní kó tọ̀ wọn kò sí tí ó wà títẹ̀ tó fàánà bá àbọ̀ ní tìfàlẹ́ òde gíní ó ní sókè títóbi ọlọ́run bá ọba àdékè ọlá jẹmọ tí ẹ bá wá ń sin náà sin náà tó lóun sì sin náà òun dúpẹ́ ọlọ́run èwo ni dúpẹ́ rẹ tó lè tó lè tó lè kọfà kan nínú oore tọlọ ń ṣe yìí àti kan tó lè tẹsí o bẹ́ẹ̀ gbogbo ìta ń sọ yìí gbogbo yẹn lọ́lọ́run fún àti kèfé àti tani àti mùsùlùmí ọlọ́ni wọn hadaynahun najdayn àwa afọ́nà méjì mọ́mọ́nìyàn ọ̀nà méjì tariqul khair wa tariqul shar ọ̀nà dáadáa àtọ̀nà abúrú àwọn dáadáa kan wà tí ò níbi ẹ̀rí tí ẹ̀ tó mọ̀ pé dáadáa ẹ̀ tó fún yẹn ní nǹkan ìlú ó mọ̀ pé dáadáa lọ́nà tàbí òmùsùn mọ̀ nítorí ẹ̀fẹ́ káàrin yẹn mọ́ kódà ká mọ́ fún lẹ́rìí pé àìrí lọ pé ká mọ́ fún yẹn ní nǹkan ẹni tó sọ tọ́ńkọ́ ó mọ̀ pé nǹkan tó dá lọ sí kí ni òun ṣe ẹni tó jalè káàtì ẹ̀mọ́ ti sọ pé èrí sọ pé ká mọ́ jalè ó mọ̀ pé nǹkan tí ò dá lòun ṣe yẹn ló fi mọ ẹsẹ̀ kọ̀rọ̀ kò ní fẹ́ kárí mi jalè ṣèlú mo jalè kárí mi rán láti sọ pé ẹnìkan ṣe rí yáwó oníṣe ìyá àwọn adigunjalè gẹ́gẹ́ lẹ́nu yẹ káyẹ̀ mọ̀ fáwọn jalè ẹ̀rí pẹ́ mú nǹkan jàdá ní tó yàn pé ìtàn ẹ̀fẹ́ káyẹ̀ mọ̀ yìí ká burú ni aburú tètè tẹ̀lé sáwọn náà wọ́n mú nǹkan tó lè pòtẹ́tì ni lẹ́yìn ìyá ọlọ́run tó wá rán àwọn òjíṣẹ́ láti wá ṣàlàyé ọ̀nà dáadáa àtọ̀nà aburú fún wa inú ẹ̀rí táwọn àfáà máa ń lórí pé iṣẹ́ tọ́mọ nìyẹn bá ṣe òní ò forí pa fúnra rẹ̀ torí pọ́nà ti fọ̀nà méjèèjì mọ́ wa. àyíwá ọlọ́run pọ́nà nínú àtàkọ̀rọ̀ àkàrẹ́ yìí níbi iṣẹ́ alábàálá ọlọ́run sọ fún ní sọ́tù ṣáǹkù àti fìmọ́mọ́ nìyẹn ìwà fùjú ìwà kòkí ẹni tó parọ́ mọ̀ pé tóun ṣe ò dáa wọ́n tó wà tí ò dáa ni apàyàn mọ̀ pé ìwà òun ò dáa pàtàkì wá ìwà àpáyọ ọlọ́run ìwà àtẹ̀lẹ́tọ̀ ọlọ́run tó fi mọ èèyàn bákan náà ọlọ́run iná kọlákínẹ́lì ìsáánú ní mọ́tò fatin àmúṣáájì nàmtẹ̀lí padà náà òtẹ̀lí àǹfàṣírọ̀ iná àdàìná òtẹ̀lí ọlọ́run láwa la wá tó sọ ènìyàn bóyá ni yóò jẹ́ ṣáàkì rọ́ ni ẹni tí ó dúpẹ́ fọ́lọ́ tí ó mọ̀ tọ́lọ́ ni wà á mọ̀ rọ àbí ìyá kìkìrì tọ́lọ́ ọlọ́run wa ẹni tó tọ́ náà nù bala abúlémù bala abúlémù jẹ̀mọ́ ẹ́ wọ́n táwọn èèyàn búlémù ẹni tí ó tọ́ o. kátún lè fàdíra lórí ẹni ní ẹ̀ bọ́lá ó ṣe kọ́tí ẹ̀ lúfà àní bàbá aláwọ́jẹ́ kírun ẹjẹ́ aláwọ́jẹ́ máa kírun ẹ̀ ah, bọ́lá ó ṣe kọ́tí ẹ̀ nù ọlọ́run kọ́ bẹ́ẹ̀ tòótọ́ ṣùgbọ́n ta ló ní fọ́ọ̀tì yẹn òun ló ní ìyẹn ló bá tóbi jìyà lọ́rùn ولقد بعثنا في كل أمة lára dáadáa sábúrú tó lọ ń ṣàlàyé fún alélé ọlọ́run la fẹ́ lójú sẹ́fà àwọn ènìyàn pé kọmọ ẹ̀sìn náà ọ̀nà tọ́lọ́ ni ọ̀nà ti ṣùré ẹ̀jìnlẹ̀ sí bẹ́ẹ̀ni kan wá ń rìn lè sùn lẹ́ni láàbọ pé báyọ̀ ọlọ́run mọ́ lọ kú lórí eléyìí o kọ́mọ lọ jìyà ní àìmí náà kọ́ ọ̀gbọ́n ń ṣe kọ́ tèmi nù ẹlẹ́sìn ẹnìyẹn bọba àlekè ó fi ọ̀nà méjì mọ́mọ́ nìyẹn ọ̀nà tó dá àti ibi tó dá ó sì rán òṣìṣẹ́ tí wọ́n ṣàlàyé fún wa ẹni àìrí òsí àbùsẹ́ àìkán àìgbọ́bùsẹ́ agbọ́mọ́gbà lókùn tí ó jẹ̀ka wọ́n ti wí fún wa wọ́n ti ṣàlàyé ọlọ́run àwọn òṣìṣẹ́ sí wa láti wá ṣàlàyé ẹni tí ò bá tẹ̀lé lánàá àwọn òṣìṣẹ́ òun ló jẹ̀ka lọ́run kọ́lọ́mọdé ajẹ́ka àbámọ̀ aburú lọ́dọ̀ ọlọ́run ọba àdìsọ́lá níbi tí àádùn òní lè ní ìsinmi láì tààlà bá tún máa kọ̀ǹtínú ní ìjọ mi tí ọlọ́run bá ti oṣù rọrùn fún wa abẹ́nà ọba sọ́rọ̀ àtàrà ìgbà àwọn iṣẹ́ olórí wa nínú rọmọdọ́n ní táà ń ṣe bọ̀ àti táà tó mẹ́ṣẹ́ lẹ́yìn rẹ̀ kọ́nà ọ̀kà méjì a ní bẹ̀rẹ̀ ọ̀kà méjì question سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت